too much injustice how can somebody come out and say they play a voice note of somebody that was supposed to go to jail he said he did not go to jail he was giving vip treatment and we saw he was actually giving vip treatment he came out. he came out from the jail somebody that was supposed to be in jail he came out looking robust looking chubby and he threw a party few days after who does that is he not supposed to come out and be sober No, he came out. Spending lavishly, lavishly. And you, and you say you, you, you want us to believe he was thrown into jail. You are not even talking about the EFCC that collected money. fifteen million. Taking off a record that he was supposed to go to court for. Is VDM you want to flex your muzzle on? You and your son. Ìyẹn false kí ni association pẹ̀lú force is supposed to be a lawyer a seasoned lawyer Kasesopokwe is singing ṣé Bobrisky is Bobrisky singing ìwọ òun náà iná nọba lọ́dọ̀ PDD he did it àbí he didn't did it wọ́n bá lọ́dọ̀ DD now we saw his video with DD the same DD if your son is in America by now they will be dragging him if your son is in America by now they will be among the people they are dragging ipe dídì ti fi okó sórí sí fùrù ẹ̀ e. yes kò dé sí nǹkan tẹ́ máa ṣe èèyàn mẹ́rin lè arrest go on go on Nigeria American social media space kọ́lé wo nǹkan tó ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ dídì everybody draggable non drag lọ́wọ́lọ́wọ́ concerning Didi's case because ó ti mess up ayé àwọn èèyàn nobody cares about him kò dé sẹ́ni tó fẹ́ arrest anybody the analysis is going everywhere tó ń gbé fídíò everybody jáde wé everyone that has associated with him nàìjíríà lè máa ti ń fòfin halẹ̀ mọ́yàn you scare people because you have power here tó ń bá gbé ẹ lọ sí court court lẹ́jọ́ máa lọ wọn jiyàn sẹ́wọ̀n bẹ́ẹ̀ yẹn ẹjọ́ lọ court okay you did a video take it down kò sọ̀rọ̀ apology gan because ó dà pé ìmọ̀ tún wọn apology I apology I'm sorry mi pé I did you bad I wọ́n sọ̀rọ̀ kò ṣe mo mo ṣe kà sí ẹ so ewo what apology He say you you you are giving him kini kan to tender apology apology for what apology my foot apology for what apology that you pa your you pa your child apology that what that he played a voice recording of a conversation of people talking about you he was not the one talking in that video He only asked questions as per what he was hearing in that voice note. And ọmọ yín tó ń sọ wípé wọ́n ń ṣe kíní kan kí ló wọ́n lọ́dọ̀ Bobrisky anybody tó bá associate pẹ̀lú Bobrisky tó jọ́kùnrin ajá wọn tó ń bá sùn <laughs> yẹ́sẹ̀ ọkùnrin tó bá associate pẹ̀lú Bobrisky àwọn tó ń bá sùn ni no sane man ọkùnrin tó jẹ́ ọkùnrin tó ń jóbìnrin nìkan ló ń ṣe kò lè wà comfortable pẹ̀lú ẹ̀ kí lọmọ yín wá pẹ̀lú ẹ̀ is a question what is he doing with him nǹkan tí ibi yẹn béèrè ah ìwọ àti Bobrisky what are you doing with Bobrisky yóò náà ń ṣe Bobrisky ni he asked a question adẹ̀rí pẹ̀lú dídì so ká ní Amẹ́ríkà ló ń bí ló wà ẹ gbàgbé bó ṣe ń lọ ọmọ yín kò lè gbójú síta mọ́ if your son is here in America Nigeria tó wà ló ti ń flex if he is here in America with what is going on with Didi he can't he won't be able to raise his head out yìí tó fi ń halẹ̀ tóun náà kọ lẹ́tà they will ask him question what is your association with Didi you sef you have did it <laughs> oh, ìwọ náà ti lo Johnson Johnson oil is there they are carrying the videos of everybody with Johnson baby oil everybody that has something to do with Didi they are going around with Johnson baby oil now with their picture kò sí nǹkan tó fẹ́ ṣe anybody. Nigeria lẹ ti ń fi agbára òṣì to to to to harass people baba Falana shame on you sir with all due respect sir ẹ dàgbà jù mí lọ o shame on you you came into Mohbad's case you mess it up You shielded everybody that was supposed to be questioned. Everybody present with Mohbad. Eh, kí lorúkọ àwọn tó wà ń bẹ̀? Darosha ni o, the wife uh, spending gbogbo àwọn tó wà nínú ilé yẹn you shielded them and today ọ̀rọ̀ yẹn ò lójútu mọ́ and it's all because it, Mohbad came from a bad family if Mohbad came from a family that were united till now they are supposed to still be crying for justice for their son and nǹkan tó bí èmi nú nínú ọ̀rọ̀ wọn nìyẹn now what sort of family is this one What sort of family is this one? If falls, your son resides here. They will already say you did it. False. you did it or you didn't did it. <laughs> or you did it. <laughs> By now it will be one thing. Your son will have been That's your son that is fighting and shouting in Nigeria, harassing VDM. He will be carrying baby oil already by now. Kí ló ń wá lábi tí o tí o bá fẹ́ kí dọ̀tí rẹ̀ lára ò rìn lọ síbi ìdọ̀tí náà. Oh yes, ò ní rìn lọ síbi ìdọ̀tí. So false, you did it or you didn't do it. Òun ni question tán béèrè wo ni halẹ̀. Abájọ tó o ní girlfriend. Nobody knows you with any girlfriend. You don't even have a wife at your age. No girlfriend, no wife so ta ló kí ló ń ṣẹlẹ̀ sí ẹ tó níyàwó what is going on with you that you don't have a girlfriend nobody knows your girlfriend ṣé wọ́n ń bẹ ṣe ni àbí ìwọ ló ń ṣe fẹ́yàn mi <laughs> ìwọ tó bá dẹ̀ fẹ́ gbẹ̀mí náà lọ sí court ìwọ ni kó lọ ṣàlàyé nǹkan tí mo ní ṣọ́ ń bẹ́ẹ̀ ṣe tí lọ́ọ̀yà bá bí mi màá ní mo béèrè pé ṣọ́ ń bẹ́ẹ̀ wọṣọ ni anything ni mo lè lọ pé ṣọ́ ń bẹ́ẹ̀ ṣe èmi ò mọ̀kan tó ń sọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ you did it or you didn't do it. Why are you harassing VDM? Your father came out, he harassed him. Your brother, you, you came out, you harassed him. Sister that nobody knows. Ìyẹn náà bọ́ta. Ìyẹn náà fẹ́ máa harass ẹnu ẹ̀ wíwọ́ bí ẹnu ajá yẹn. Òun náà fẹ́ máa harass VDM. Ẹ kúkú pa. Make una kúkú pa the boy. Mo ti sọ fún VDM. Fi Nàìjíríà lẹ̀ fún wọn kó wá máa kóṣẹ́ fún wọn ìlú tó lófin kán tó gba lọ́ọ̀yà ń bí wọ́n kọ́kọ́ ronú wọ́n á ronú owó tán máa san wọ́n á ronú jurisdiction gan wọn lè wá bẹ́ẹ̀ fa wàhálà wọn ọ̀bẹ gbé bíi jurisdiction rẹ̀ jẹ́ kó wá bẹ́ẹ̀ fa wàhálà ń bí they are not living here wọ́n bá dẹ̀ even if they are living here if you go to court the worst that will happen go and delete the video don't talk about ọ̀nà ní kò má delete ẹ̀ gan they might just tell you don't mention their name again ló bá tán don't go near them ló bá tán ọ̀rọ̀ bá parí síbẹ̀ but already the information is out there ṣé wọ́n lè take information back bàbá Fálànà ẹ ṣe ó kù díẹ̀ ẹ wo look at your years that you have been respected as a as, as a as a as a son look at the years Nigerians trusted in you Nigerians look up to you for justice ẹ wo nǹkan kékeré that you used to spoil your reputation Mohbad case ibi tí wàhálà yín ti bẹ̀rẹ̀ nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ cover ikú ọmọ ẹ̀kọ́ ẹ̀ ní nísìnyí because you have your own children kò sẹ́ni tó gbàdúrà pé kọ́mọ àwọn lọ bí Mohbad ṣe lọ everybody except except àwọn women for wickedness àtàwọn ọkùnrin kan tó jẹ́ pé wọ́n ti dòbòyò tó ń ṣàbíamọ́ will say that boy just went just like that no his spy was too controversial to look the other way it was too controversial kẹlẹ ẹ ní fún as a son ẹ takú síbẹ̀ pẹ́fẹ́ mọ̀ nǹkan tó pa ọmọ yẹn you have the money to fight that justice ibi tẹ́ ẹ bá ti gba yìí nìyẹn bọ̀ ẹ̀ tẹ́lẹ̀ gbà bọ́ welcome son double double ló bá dé ilẹ̀ kí ló máa jẹ okay Alright. ibi tẹ́ ti gbẹ̀tẹ́ nìyẹn ẹ ti tẹ́ Mohbad máa yẹ̀yẹ́ yín jù báyìí lọ àwọn ẹ mú òótọ́ only God knows how many cases tẹ́ ń yí nílùú yẹn tẹ́ ń yí you will see the truth and you will turn it all of you people in that country that are supposed to do the right justice and that is one of the reasons why that country cannot is going nowhere a country that does not do justice kí ex what what exalts a nation is that is in that bible that you are reading righteousness this that is the only thing that can exalt a nation even a family righteousness what is righteousness doing right seeing the right thing and doing it seeing the right thing and doing it implementing it but in that country you will turn righteousness to wickedness you will turn wickedness to righteousness you will carry you will carry the law to favour the wicked and you want that country called CBT Union Law until you change until all stakeholders do start doing the right thing that country is going nowhere no because no because you people know the right thing but you will not do it ẹ mú òótọ́ ẹgbẹ́ fónírò ẹgbẹ́rò ẹgbẹ́ fónírò olóòótọ́ go to the courts nobody is stopping you not to these these people i'm even very upset with these useless senators senators all of you are useless in that country senators eh? níṣẹ́ iṣẹ́ ò ká yín you are jobless Nigerian issue does not concern you what is going on in that country does not concern you and you have no business being in that chamber you have not been elected to be and go and be talking about Bobrisky. You were elected to see to the welfare and betterment of that country. That is what they are using public fund to pay you for. And not even small money. You are collecting millions every month to go and sit down. So you want to collect millions to sit down and start talking about Bobrisky. Orí yín buru Ó buru bíi tẹ́gùn tó ń léwèrè. You want to go and sit down and all you want to discuss is Bobrisky. for a case that is already established that there was a case of bribery, a case that was established that was communication of money exchanging hands, Abba, Abba, a case that was that has been established that this guy did not sleep in jail. Nobody sleep in Nigerian jail and come out the way Bobrisky came out. Those are the things you should investigate, not to call VDM You want to settle it between them and beg the two of them inside room, abi? You want to call the two of them and say VDM, I beg, leave the case. Oya oh, Bobrisky, beg VDM. Nǹkan tẹ́ fẹ́ dọ́gbọ́n ṣe fún wa nìyẹn. That is what the meeting you are trying to call. You want to call two of them into a room and say, Oya oh, Bobrisky, beg VDM. Beg am, make it forget. VDM, you sef allow this matter go like that, I beg. Forget the matter we know as e dey roll and i won't blame vdm tó bá bọ́ ta tí kankan mọ́ because his life is at stake too his life is at stake he's putting out his life there kẹ má bàa pàdánù fún wa his type is needed in that country if not for him it is not the first time Bobrisky is collecting people money and he will be threatening and blackmailing them. There was a guy, he released the guy's uh, uh, Kerewa video. He was owing the guy, he refused to pay. And the next thing, he released the guy's video. It's not the first time that Bobrisky is doing it. So you are enabling wickedness. You want to start enabling uh, corruption and everything to make it to continue, even among ourselves. Èèyàn yá owó, he doesn't want to pay it back he was called out. Why did he pay that money? Paying that money, immediately the case came and he called the guy. Abotuma deny. Is he going to die? He denied. He did not call the guy. He kept calling the guy. He kept calling the guy. The guy refused to pick his call. And the next thing, he transferred the money. Why did he pay that money at that time? There are a lot of things against VM Bobrisky in this case. So why do you think the next thing to do is to call the two of them? You are not talking about investigating the case allegation against EFCC. You are not talking about allegation against the, the prison controller. You are not talking about all that. Big shame on all of you in that country. And for everyone clapping for them, for everyone saying we that we are supporting VDM, we don't know what we are doing. You are the one. It be for the fact that you guys are finding life easy, for the fact that you have connection to sort yourself out, not everybody has it let things be done the right way that is the only way that country can have aid without them anybody if you don't want to do the crime i mean the time don't do the crime we are living in a sane society here nigerians will come to this place they will start behaving like normal people they go back home they, are, they start behaving like person that meant ask yourself why because the aid in this country they, if you do water water nobody care for you but in that country power play is too much especially among the people that think they have money it's just too much if not ẹ court then we see how it's going to play out during the week bọ́ọ̀lù àṣemárí ènìyàn láti mọ̀ we are watching we are seeing what you want to do but for all of you supporters of VDM do like this nothing go ṣẹlẹ̀ to the guy he's going nowhere there's nothing they will do they are not doing VDM anything We see what tó máa ṣe but senate ọ̀dọ̀ àwọn senate yẹn is why but Deji is going with him Deji Adeyanju is going to go with him because that was where I was having my fear pé kọ́ máa dọ́dọ́gbọ́n gbé but Deji is going to go with him I think with some lawyers they will go together and I'm sure they will return together and will know what next but these senators are a big shame Nigeria problem no re dey eh, enough for them to solve they, they are not looking at the solution of making rice that is hundred thousand to come to fifty thousand or forty thousand they are not looking at that because e no concern them they have enough than enough money to buy twenty bags of rice they are not looking at the insecurity today you look at social media then kidnap somebody then kpai them today you look at this one then kpai them that one carry somebody cut head all those ones they are not concerned about it because their own children are always inside bulletproof car that is the country we have found ourselves and i will repeat i will say something that berekete eh, uh, isa said in one of his videos he said japa is the solution he said if you have the money japa and leave this country i will bring that let me see if i have the video he said japa if you have the money especially as a common man it's only in a same society a common man they get voice in nigeria you are not you are nobody know you nobody know your papa in that country let me look for that video he said japa is the solution I àwọn olòṣì yẹyẹ country and that's the country they want us to be praising About abati praise ẹ ni abi we don't praise them. Then talk about your country Then talk bad about your country Now, country where where do good for person person no go talk bad about a country wey be say where is this?" dis eh, isa video i dey come oh. i was laughing when i was seeing that video but its not a laughing matter The guy is actually speaking the truth the facts He said, for a common man he say japa is the only solution for you japa and leave this country if you have the opportunity so that you can you can you can live a normal life so that you sef can can have a voice in your own little way all this one wey i dey do if you say na nigeria dem born me well ah then go don't kpai me since or threaten me to shut up me sef don ah for no even start sef that's why i don't dash you i don't dash na that your country ẹ for what yín yẹn mu ẹ dì mú i dash you ẹ dìlú yín mú mi ni kí n wá sí nàìjíríà kẹ yán kì mí kẹ mi lọ́rùn dànù i want to look for isa video now i come nigeria make una come yán kì my neck say this one when they talk about pastor our hand don't catch am we don't catch am video here dey hold up on eji and i saw it which day o oh. make na come yonki my neck say we don't catch am o oh. <laughs> anyway guys make i dey waka go i dash na nigeria i know say if pastors and catch me hey all those your pastor wey they dey see as holy holy people the day wey dem go catch me like this? na that day you go know say dem no dey holy the shege promise wey dem go show me ah dem go say our hand don touch am oya na she dey spoil our business oya deal with her very well shebi if dem see me if dem don collect my phone nobody to call go and lock her up dem go begin look for me we no see aunty aduni we no see aduni where she dey go and lock her up i nobody go know where i dey dem go deal with me finish say if dem born you well go say anything outside me sef go come out you go say where i dey i go say no worry i was circumstances beyond my control na im catch me i no go fit tell you wetin do me shebi na nigeria <laughs> if dem catch person when they when they deal with you finish dem go ask you wetin be your name you you sef no go remember dem go ask you wetin be your mama name you go say you forget your address itself you no go remember where your address dey if dem deal with person so me sef don understand me sef don respect myself i cannot come to nigeria now even if i wan come make i carry nigerian passport god forbid na american passport i go take carry come i no go so that when they dey look for me dem go know say na nigerian people arrest me na dem steal me eyo eh oh. that country i salute i respect when it comes to criminal and uh, every baba thing na that country this is not a matter of spoiling your country it's the truth it's the truth let them do the right thing we want Nigerians to be good right let them do the right thing stop telling us you people that will say why are you talking about your country we will not talk good about a country that is not doing good when they do good we go say them do as long as they are doing this kind of a thing injustice we will not praise them anyway guys thank you for joining me this afternoon i really have to go thank you very much um I remain yours, Real Talk with Auntie Aduni. I'll see you guys again. But don't worry, I'll keep dropping the videos. I have a lot of videos. I'll keep dropping and you keep seeing. And I thank you for your feedback. For those that I say my video, they make them laugh. Me self, they laugh myself when I do those videos. So not only you. All right, love you. Bye-bye. Have a nice week.